ẹ má ṣe lọ sí orílẹ̀-èdè òkèèrè fún ìtọ́jú ìlera mọ́ àwọn aṣojú sọ. ní báyìí wọ́n ní àkókò ti tó tí àwọn ilé ìwòsàn wa lórílẹ̀-èdè nàìjíríà yóò gbọ̀nà àrà yọ tó bẹ́ẹ̀ tí iṣẹ́ ìlera náà máa yàtọ̀ gédéńgbé. ilé aṣojú ìgbìmọ̀ ti ẹ̀ka tó dá lórí ètò ìlera lánàá ọjọ́ ṣẹ́gun ti búra láti mú ìdínkù bá bí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń wá ìtọ́jú ní òkèèrè àti àwọn dókítà ti ń rin ìrìn àjò lọ sí orílẹ̀-èdè míì láti lọ ṣiṣẹ́ èyí wáyé nígbà tí olùdarí fún Federal Medical Center Jabi Abuja ọ̀jọ̀gbọ́n Sahad Ahmed sọ pé kàyéfì ńlá ló jẹ́ wípé àwọn òṣìṣẹ́ elétò ìlera tó ti lọ kúrò ní ilé ìwòsàn láti ìbẹ̀rẹ̀ ọdún 2023 ó jẹ́ ọ̀kànléní àádọ́ta 51 nígbà tí ìgbìmọ̀ náà ṣàbẹ̀wò lánàá sí ilé ìwòsàn fún iṣẹ́ àbójútó pẹ̀lú láti ṣe àgbéyẹ̀wò bí àwọn ìpele ilé iṣẹ́ ìlera ṣe ń ṣiṣẹ́ sí nígbà tí ó ń sọ̀rọ̀ lákòókò àbẹ̀wò náà alága ìgbìmọ̀ àwọn aṣojú tó dá lórí ẹ̀ka ti ìlera Amos Magaji ṣe àkíyèsí pé ìgbìmọ̀ náà yóò gbé ìgbésẹ̀ láti jẹ́ kí àfikún owó wà fún ìdàgbàsókè ẹ̀ka ìlera ilé wa láfikún ọ̀jọ̀gbọ́n Ahmed fi àìdùnnú rẹ̀ hàn wípé gbogbo iṣẹ́ ẹ̀ka ilé ìwòsàn kọ̀ọ̀kan ló ti mẹ́ẹ̀ látàrí bí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà àtàwọn òṣìṣẹ́ ìlera míì ṣe ń sá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà gba orílẹ̀-èdè míì lọ Tíyọ̀sí Adésínà ló ti ń jábọ̀ ròyìn fúnkọ́ ní amóhùnmáwòrán